العلم العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وبارك لنا فيما علمتنا وزدنا علما السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àti parí àlàyé nípa síra العقيدة والفقية يا الإمام ابن تيمية رحمه الله تعالى كيف تسيري كترالي وقفوا علي مقاتيني أدي صفعتي وقفوا من كنت لسنة النبي محمد صلى الله عليه وآله وسلم ليه تسيري oníkàlùkù náà ló ń bò káàtà láti nímọ̀ nípa rẹ̀. torí pé ìtẹ̀lé súnà nǹkan kan ni tó ṣe kó dá lórí ìmọ̀ èyí ti abárí lásán àbòrúkọ lásán. ìdí nù ìrìjẹ́ pé tíra àti àkàtà yẹn ọ̀nbẹ nínú àwọn tíra tó ṣe é gé wọ́n pẹ̀ wọ́n sì gbòòrò jù nípa títí àlàyé kí ni manhajú ahli sunnati wal jamaa. láti fi mà wípé fa'idatul ilmi al-amal bih àǹfààní mà òun náà ní ká fi ṣiṣẹ́ zakatul ilmi al-amal zakama òun náà ní ká fi ṣiṣẹ́ ìdí ni tó fi jẹ́ kí gbogbo bí dábàá ti ráhùn tó tẹ̀lé súnà lágbàlá yìí wọ́n máa mójútó kíkọ́ ìmọ̀ kíkọ́ nípa ìmọ̀ nítorí pé àwọn fẹ́ mà tí wọ́n fi ṣe wà wò ó fẹ́ mà nítorí kí wọ́n lè bá adájọ́ àwọn fẹ́ mà nítorí kí wọ́n fẹ́ lò wọ́n náà ti mà kò ti gbọ́. إذكني أن تستعين بالله على العمل بما تعلم ووانا إلى لو الله أدنى فنتوما في ستكي تريكي مداريا بكا مجديو inú kó wúlò fún yẹn lọ́la fún yà á kó sì sàǹfààní fún yẹn والقرآن حجة لك أو عليك إلى النبي صلى الله عليه وسلم صوم القرآن أزيزي وجاء بجاري فوق أزيزي وجاء بالجو قال لا قيام ó sì dájú pé kò sẹ́ni tó ní làákàyè tó sì òun gé ara kan òun náà ní kí n tó náà kò sì sábà bí ọ̀la òun kó má jẹ sábà bí ìparun òun ọlọ́run má jẹ sáà mà ní sábà bí ìparun wa. torí di eléyìí èèyàn kì í kọ́ ìmọ̀ nítorí kó lè bá àwọn àfihàn fáńfà èèyàn wọn kọ́ mọ̀ nítorí kó lè bá àfihàn rẹ̀ sí ni kó sì tún fi ṣe àtúnṣe fẹ́ lómìn yóò máa wá sí àti èkíní àti èkejì bèbèdè wá àwọ̀ṣe là lẹ́ni tí fi ń wá ojú ọlọ́run ọba wa. lẹ́sẹ̀ oríṣiríṣi nǹkan ní sẹ́kọ̀ọ́ islam ibn Taymiyyah rahimahullahu ta'ala mẹ́nu bá nù síra yẹn. ọ̀pọ̀ ẹ̀mẹ́yìn nǹkan ni wọ́n sì mẹ́nu bá ń bẹ̀ ṣùgbọ́n tí wọ́n sàlàyé nù síra mi. ló bá fi jẹ́ pé. nínú síra Ibn Taymiya lóríṣiríṣi tó bá sàlàyé débi lóbi nǹkan míì á sọ wípé وتفصيله بغير هذا الموضع ẹ̀fọ́ sí wẹ́wẹ́ àlàyé nípa eléyìí kì í ṣe bí ìlọ́wà yẹn bá bẹ́ẹ̀ náà lọ. gẹ́gẹ́ bí náà الحافظ ابن حجر رحمه الله látàrí pé imáàmù Bukhari rahimahullah nígbà tí máa ń ṣe àlùfẹ́ máa ṣe rìwáyà àdé àdéhùn ẹyọ kan àlùmáàmù Bukhari wọ́n lè mú wa ní ààyè oríṣiríṣi mẹ́ta mẹ́rin márùn-ún àbí jù bẹ́ẹ̀ lọ́ngbà mi lábẹ́ àkọlé ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó túmọ̀ sí wípé ẹnì tí ó bá ti àlàyé àwọn àdéhùn tí ìmáàmù Bukhari kó jọ yún iṣẹ́ kékeré kọ́ ni ó ṣe nítorí pé àdéhùn ti wá láyé kan ṣáájú àṣe gbogbo tá a mọ̀ nípa rẹ̀ láláyé wọ́n tún mú wa láyé míì kíláwì láti sọ pé àlàyé ti wájú pa rẹ̀ nígbà tó ti bá pọ̀ lé tí wọ́n ti torí rẹ̀ gbé àdéhùn yìí jáde ń bí kọ́là kọ́lé tí wọ́n fún un níbi tí wọ́n ti kọ́kọ́ gbé jáde. èyí tó túmọ̀ sí wípé wọ́n tara àdéhùn yìí wọ́n yọ òfin kan tó ti fún un ló bí àkọ́lé rẹ̀ ń bí òfin míì ló bí àkọ́lé rẹ̀ ń bò míì ó túmọ̀ sí pé ẹni tí wàá ti àlàyé hadith yẹn la bó ti dà wá á yẹ kú nà àlàyé dẹ́rẹ́dẹ́sì nà àlàyé yẹn tẹ̀mí nà fẹ́ pèsè tì í ọgbọ́dọ̀ jẹ́ kó náà ti dé ipò kan tó ga nípa níní àgbọ́yé nípa ẹ̀. Ìrẹ́ ló ti jẹ́ pé Al-Hafiz Ibn Hajar nígbà tó máa ń sàlàyé àdé títí títí títí títí bíi péjì mẹ́ta mẹ́rin márùn-ún péjì ńlá. Wọ́n ṣe lébi kan wọ́n ní tọ̀ àlàyé nípa èdè tí ọ̀rọ̀ eléyìí ó ti síwájú nígbà táàbí tiẹ̀ síwájú wọn lérò fi tẹ̀. Èyí tí ò sì síwájú ni wọ́n sọ tó sì máa ti rí pé àwọn olùmọ̀wá kí wọ́n ṣíwájú pé ọ̀pọ̀lọpọ̀ kẹ́mí tí wọ́n ti há sí lọ́sọ̀ kó ti ṣíwájú àbí ń bọ̀ tí wọ́n tí ò ti ṣíwájú àbí tí wọ́n ní sàlàyé rẹ̀. oṣù náà ti gé ńgbà tí wọ́n bá ti pọ̀ tí n tẹ́fẹ́ ti tẹ́fà rẹ̀ bá pọ̀ ó ṣe é ti kó kó ti sàlàyé tó ti sàlàyé ó sì ṣe é ti kó gbọ́ sàlàyé tó ní rántí sàlàyé. kí ẹ bó ti ṣẹlẹ̀ sí Imam Bukhari náà no wọ́n mú àwọn àkọlé wa topic tí o sáà dìtì lábẹ́rẹ̀ kí ló dé tí ìmọ̀mù Bukhari ọ̀rẹ́ ti pàdé dìtì Al-Hafiz Ibn Hajar ní ìtọ́fẹ́ jọ ní pé ìmọ̀mù Bukhari ńgbà tí wọ́n kọ síra yẹn tí wọ́n lérò pé ìtẹ̀mí àwọn okùn débi káwọn tuntun yẹ wò èyí táwọn òsì ìrántí pàdé dìtì lábẹ́rẹ̀ àwọn òfìsì tòṣùgbọ́n náà wọ́n kọ́ gbogbo eléyà máa fi hàn wá kí ebi ti dé fún àwọn olùmọ̀ nípa ìsìn Islam wọ́n fi ìmọ̀ wọn wọ́n fi ti ẹ̀sìn Islam láǹfààní wọ́n fi ìmọ̀ wọn wọ́n fi ṣe mùsùlùmí láǹfààní eléyìí ni dáwà ń kà lónìí táwọn náà fi di ọmọ kí wọn. káwá mọ̀ ọ̀dà a káfíńtà àmà káfíńtì wà wò káwá fíńtà àmà káfíńtì wà wò ọ̀dà bí káfíńtì wà wò nítorí ipá ń wá ìyọnu ọlọ́ torí ẹ̀ ló ti jẹ́ pé. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين أو قال لك ولون كذا yàtọ̀ sí pé kí wọ́n máa sin ọlọ́run ọba lọ́ọ̀ nìkan wọ́n sì máa sàkọ́ mẹ́sìn yìí fọlọ́ gbogbo tí a bá mọ̀ láyé a mọ̀ láti fi tèwà wù ú a gbọ́dọ̀ máa ń dá a máa ń torí kálíbà dá ìmọ̀jọ́ ìdí nu tó fi jẹ́ kí ìyàtọ̀ ń bẹ gédégédé láàrin àwọn ọmọ tí ń kọ́ràn tí wọ́n fi ń ṣèwà àtàwọn tí wọ́n kọ́ tí wọ́n kà kó jọ sílé. kéèyàn ọmọ kó fi ṣèwà wò ìní bí ó jẹ́ àwíjàre fún yàn tí èbí dìbà lẹ́jọ́. gbogbo tí a ṣàlàyé á rí i pé kò sí nǹkan kan tá a bá mú wá tí ò fi ẹ̀rí kó fi pin lẹ́yìn eléyìí a máa fi hàn ọ́ bó ti ṣe pàtàkì tó wípé kò tó ká mọ̀rọ̀ sọ kò tó ká mọ̀rọ̀ gbé kalẹ̀ láì jẹ́ pa àmẹ̀rí tí ó kẹ̀ǹtà ń sọ lẹ́yìn pàtàkì jùlọ tó bá ti pọ̀rọ̀ nípa ẹ̀sìn ọlọ́run ọba làbá ń sọ ẹ̀sìn ìtọ́lọ́run wọn kì í fagbárí lásán gbàǹdókù ṣe o wọn kì í fi orí lásán ọpọlọ lásán àròsọ àròwí àròsí òde tẹsí àti kọjá pa ní ẹ̀rí èyí tó kíni lẹ́yìn lórí ẹ̀ lè ẹnna òdì torí pẹ̀sìn torí ẹ̀ ìwọ náà máa tara rẹ̀ kọ́ náà fi kí èsì sèṣì rẹ̀ gbogbo tó máa ń ṣe lẹ́sìn máa wádìí ẹ̀rí rẹ̀ kò sí nínú àìlẹ́kọ̀ọ́ kò sí nínú àìmọ̀wọ̀ bá gbà. kínyìn fi gbogbo ẹ̀kọ́ kó fi béèrè kí ẹ náà tẹ tẹ tẹ wí báyìí báyìí báyìí báyìí kí la lè fi tẹ̀lé fún kó o béèrè tẹ̀kọ́tẹ̀kọ́ kó o béèrè tọ̀wọ̀tọ̀wọ̀ tàpọ́lé tàpọ́lé eléyìí ń bẹ inú ẹ̀kọ́ wa sallam wọ́n fi mọ àwọn tàbí wọn. àwọn náà ti ń láti jẹ́ kò ní kàkà gidi hárí bí wọ́n bá ti wo lò wọ́n máa tẹ̀. kọ́sọ̀tẹ́n gbogbo tó bá ti jẹ mẹ́tẹ̀ wò hìí gbogbo tó bá ti jẹ mẹ́tẹ̀ wò hìí wọ́n bù káàtẹ́ bó ti jẹ́ pé gbogbo tó jẹ mẹ́tẹ̀ kékeré náà ń bù káàtẹ́ yìí. كل ما له علاقة بالدين فهو دين والدين لا يكون دينا إلا إذا كان قائما على الكتاب والسنة gbogbo ntoma ti jẹ mẹsìn ara ẹsìn náà ẹ̀sìn kò sì ní jẹ́ sìn àfi kó jẹ́ kó lẹ́rìí láti inú sí ọlọ́ àti láti inú súnà ànábì Muhammad sallallahu alaihi wa sallam. lónìí a ń fi àyè sílẹ̀ kó gbogbo ẹjọ́ bá níbi èrè kan fífẹ́ ṣe yálà nípa tó ti síwájú nínú tírà yẹn al-aqidatul wasatiyyah àbí nípa nǹkan míì tí ò nínú gbàgbé pa ní kí ẹ nígbà tó di pé ìnìkan ẹ̀ dámọ̀ràn ó dogun dọdẹ ẹnìkan dámọ̀ràn ó ní kẹ́sùn kashfu ha ti àṣẹ Muhammad ibn Abdul Wahhab rahimahullah ẹnìkan dámọ̀ràn tó at at-tahawiyya sharhu al-aqidatu at-tahawiyya libni Abil Izz rahim hanafi rahimahullah ẹnìkan dámọ̀ràn. كتاب الكبائر للإمام شمس الدين الذهبي رحمه الله فإن كذا ما أصول أهل السنة والجماعة في الإمام أحمد بن حنبل إمام أهل السنة رحمه الله ثم ترى إلى تبابا يقول وأنت تفهم نعم نعم نعم نعم طحاوية ألا يدرسين نفسه نعم نعم مقايسين anything مقايسين àwọn ẹnìkan wà tó ṣe pé gbogbo ìjọba òun ìkẹrùn ẹ máa ń gbàgbọ́ àwọn máa ń tààgbọ́. ìdí tá a fi fi kẹ́ mútìrà ni kí a fẹ́ kálukọ́ ọmọ bíkìrà rẹ̀ wá. Nàá mi ò gbọ́ ọ̀dà <laughs> bẹ́ẹ̀ sọ. síwájú eléyìí ẹ máa ronú sí i lẹ́sẹ̀ káwọn akẹ́kọ̀ọ́ náà lọ pé wọ́n tẹ̀ ìkejìlá báyìí àwọn àwọn rò ó lẹ́yìn ọ̀sẹ̀ tó kọjá yẹn báyìí tíra báyìí dẹ́yìn tó ẹ̀yin náà rò kẹsọ sódà tètè tí mo ha ẹ ẹjọ́ bá níbi èrè kò wà á lè kò àti bí. sọ́ni àwọn fẹ́ kọ́mọ ṣàlàyé ìtàn nípa Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah ta'ala àti tòkè wọn dẹ́wọ̀n. lẹ́sẹ̀ sábàkà biography wọn láàrin gbogbo eléyìí níbẹ̀ torípé lẹ́yìn àǹfààní tó ṣe fún ọ̀pọ̀ kí ká mọ̀ nípa ẹ̀sìn wa náà. Thank you wọ́n Nínú nǹkan tí àlàyé rẹ̀ ti síwájú, òun náà lọ̀rọ̀ nípa àlùfẹ́ẹ̀kọ́ ṣíṣe kòkì láti ṣe àlàyé tani jẹ kòkì kó wọn sáré ju àǹfààní tọ́à ẹni tó fi ojú ọ̀nà ọlọ́run sílẹ̀ tí kìí tọ̀ àwọn ni wọ́n ń pè ní kòkì. ìdí nu ló fi jẹ́ pé èkúté ilé nínú òfin ṣẹ̀ríà wọ́n ń bẹ nínú àlùfáàgbà kan nínú àwọn kòkì torí pé njẹ́ ẹ̀fẹ́ kọ́ bá yín jẹ yọ̀ bá yín jẹ njẹ́ ẹ̀fẹ́ kó bá yín mójútó yóò mójútó. wọ́n á ní pé ìpele ìpele ní àwọn òkì ni àbí ìpele kan. nínú ṣẹ̀ríà òkì ìpele méjì ìsepò kì ìpele méjì. fífún kó fífún kó wà dúró náà ìsepò kí tó túmọ̀ sí pé èèyàn ti di kẹfẹ́ yìí àti ìsepò kí tí ò tó ti di kẹfẹ́ yìí. ìsepò kí tó túmọ̀ sí pé èèyàn ti di kẹfẹ́ yìí òun náà ni èèyàn máa mọ̀ kó tako ìsìn ọlọ́run ọba kó tẹ̀ kankan náà tí máa sọ èèyàn di kẹfẹ́ yìí eléyìí ó ti di káàpì wọ́n ń pè ní fífọ́nù mọ̀kàfẹ́ ìsèkò kí ìsè wà tó ti pín kọ̀sán yẹn di kẹfẹ́ yìí ṣùgbọ́n ọ̀sẹ̀ yẹn kò sí ipò pé ọ̀daràn lèèyàn irú ìsèkò kí yẹn òun ni àwọn fòkàn hàn ni wọ́n máa ń tọ́ka sí nínú àwọn tẹ́lẹ̀ àtúnkà wípé ṣókùnmù ìmáàmẹ́tẹ̀lì bá ṣe kí ni ìdájọ́ kíkò kí o ṣe lè máa ìyẹn ni pé man kana fisquhu dúnà kò ẹni tí ìsepò kí rẹ̀ ṣẹṣẹ ìsì pọ̀tọ́ di kèfèrí kẹlẹ́dì yartakibu kabiratan min al-kaba'ir ghayra mustahillin iyyaha bí ẹni tó ti gbé ń dá ẹ̀ṣẹ̀ ńlá kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ṣùgbọ́n tí kò ní ìgbàgbọ́ wípé ọlọ́run ti lẹ́tọ̀ọ́ fún un ń dá ẹ̀ṣẹ̀ ńlá kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá láì kò ní ìgbàgbọ́ wípé ọlọ́run ti lẹ́tọ̀ọ́ fò á pè ní fáàsì ṣùgbọ́n físíkù yẹn kò sọ di kèfèrí gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé ń ṣe zìnà àmọ́ tí ò tí ò máa sọ kọ́nà ń ṣe lẹ́tọ̀ọ́ fò ń mutí kò sọ kọ́nà ń ṣe lẹ́tọ̀ọ́ fò ó ń jalè kọsọkọlọ ń sọlẹ jíjà lẹ́tọ̀ọ́ fún ó ń fárùngbà kọsọkọlọ ń ṣe lẹ́tọ̀ọ́ fún ẹ̀wù rẹ̀ ń wọlé kọsọkọlọ ń ṣe lẹ́tọ̀ọ́ fún ó ń purọ́ kọsọkọlọ ń ṣe lẹ́tọ̀ọ́ fún kò sí irun mú rẹ̀ kù rí gbogbo irun mú ọkọ pọ̀ nínú rẹ̀ ní bí ìgbà tó ṣe pé irun orí ni kò sì ń ṣe lẹ́tọ̀ọ́ gbogbo eléyìí wọn pè ní kíni tẹlẹ owó òsì ló máa fi jẹun àwọn kọ̀tọ̀ kọ́nà sí lẹ́sọ̀ kọ̀ kí ló kọ rẹ̀ báàdì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó máa ń lára òsìsọ kọ́nà ìgbéko kí ìdáwọn eléyàn kọ sọ̀rọ̀ ní kẹfẹ yìí oríṣi pèlè méjì táwọn olùmọ̀ fún kò kí ìdènà nínú ìdájọ́ tí wọ́n ní kí èèyàn lọ mẹ́lẹ́rìí wọn kọ̀ lórí níta ẹ̀sìn ń tiyín ẹ̀ta lẹ́lẹ́rìí tí ó jẹ́ ìfún yín tó bá jẹ́ pé ọ̀kan nínú ẹlẹ́rìí méjì tẹ̀ mú wa àbí kìíní kejì ẹlẹ́rìí tẹ̀ mú wa ọba jẹ báàsẹ̀ wọn ò ní gba èrè wọn tó fẹ́ jẹ fún yín wọn ò ní gba èrè wọn torí rẹ̀ náà ti sọ pé adájọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà làbújá wa ẹ̀yẹ̀kú nàmi àwọn ẹni ìlúmọ̀sẹ̀kúrò àwọn ẹni tí ó máa fọ àwọn ẹlẹ́rìí mọ́ wọ́n wà nù ẹni tí ń adájọ́ lọ́wọ́ lẹ́yìn tó kí ni tí wọ́n mú wá kó ní ẹnìkan wà tí ọmọ ọkọ wọn tí ọmọ sọ fádájọ pé ẹni rè ni o ẹni ìbú ni o òkì ni o àbí òye sòtálá ló bá ti gbọ́ tó ń tọ́ ní kòkì ni o ní ẹmẹ́lómi wa wọ́n kú olórí kó mẹ́rọ òní ìdí fún ọgbà jẹ fún ọgbà àánú jẹ ẹmẹ́lómi wa ṣé o ò lẹ́lómi jọ jẹ nípa ọdún lè lọ onìkan náà ní àkókòrò ńgbọ̀ bá rẹ́lómi kan padà wá tò eléyẹn fún òní gbà ẹ̀rí kòkì tó eléyìí àfi hàn gẹ́gẹ́ bí ti jẹ́ pé púpọ̀ nínú àwọn mùsùlùmí lónìí ń tí sọ ní dípò kí ìran rẹ̀ sí. kódà tóbi dúró náà sẹ́ǹpé láàfà tóbi dúró ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ sẹ́ǹpé lè máa mú pátákọ̀ lásán ni wọn àwọn kò kí lásán ni wọn. nípa pé ọ̀nà kọ́rọ̀jù àní ọ̀ọ́à fi jẹ́ níbi mi náà jẹ̀wá rẹ̀. wọ́n ti kú lábẹ́ títẹ̀lé tọ́lọ́wọ́n àìmọye lè máa mú dọjà papọ̀ tó ti pé yọ máa ha irùngbọ̀n rẹ̀ ní tí gbogbo ọmọ á dábì kò gèrè eléyìí kí ló kọ rẹ̀ bá a tẹ̀. etí mu sìgá ń kọ́ kí ló kọ tiẹ̀ náà bá a tẹ̀. ètò bẹ́ẹ̀ bá gbogbo jẹ̀mọ́ aláṣẹ́láṣí mọ́ṣáláṣí sùtà ń kọ́ bá a tẹ̀. gbogbo orú àwọn ọ̀daràn báwọn. tìlásì Allahu Akbar tá ah, ọlọ́nkù sùúrù ẹ̀yin ló ti ti dà Allahu rẹ̀ tó àfọ kẹyàrọ àmójúkúrò ọlọ́ọ̀lá tọrọ ẹ̀jẹ̀ bó ti jẹ́ mẹ́rin náà. Thank you. alhamdulilayi àmọ́ pé rọ́ọ̀kẹ́ ń bẹ mbe pè ní irọ́ súnà èyí tí àtòjìjẹ rẹ̀ jẹ́ irọ́ bídà ṣùgbọ́n ìta àmọ́ ni pé àwọn arọ́ọ̀kẹ́ ń bẹ èyí tí sẹ̀ríà tó rẹ̀ a kì àti lẹ́tọ̀ àti sọ nǹkan ló wọ táwọn àna ọmọ tó kọ́ ọmọ bá wa pè bẹ́ẹ̀ láì lẹ́rù sẹ́mi bá ti sọ̀rọ̀ ẹ̀rí sáájú. èyí ti mọ̀ pé tó má pè nǹkan ní ti súnà ó kó sí tirẹ̀ ńkọ́ àti mọ̀ pé irọ́ kan bẹ tí sẹ́rí àpè ní àwọn arọ́ súnà. tòṣùgbọ́n súnà Ànábì sallallahu alaihi wa sallam ó fi hàn wá fáwọn arọ́ kan bẹ̀ tó ṣe pé kéèyàn bá pa èèyàn ò ní ní ìdájọ́ òkúrọ́ lọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ ẹlẹ́dàá wa ọjọ́ orí ti mẹ́ta péré alákọ̀ọ́kọ́ òun náà lọ̀rọ̀ tọkọ báyàwó sọ ọ̀rọ̀ téèyàn báyàwó rẹ̀ sọ téèyàn bá máa mọ̀ parọ́ ń bẹ̀ kìí ti rọ nítorí kílé ó lè bá àgbá làáfíà láti ti ṣàlàyé rẹ̀ ṣáájú náà bíi kí lọ́pọ̀lọpọ̀ gbà tí o bá lọ tẹ̀lé ìyàwó rẹ fún àwọn nǹkan tí máa ń tọrọ tí máa ń tọrọ kọ́ọ̀rà wa kọ́ọ̀rà wa kọ́ọ̀rà wa ó lè sọ ọdún ń gbèsè. tó tí ọba mọ ọmọnà àbáyọ nípa pé ntòní rà ọkọ rà ètò tí rà ó kojú rà ọkàn rántí mú wálé ni mo ipa kó lè bá àgbá láàbíà hmm. so eléyìí alákọ̀ọ́kọ́ nù hadithu rọ́júlì lè zàwùjẹ́tẹ̀ ọ̀rọ̀ tọkùnrin báyàwó rẹ̀ sọ. ṣé ọ̀rọ̀ tíyàwó náà gbọ́kọ̀ sọ́ńkọ́ tó náà bá parọ́ wọ́n fún ọ lówó ẹran five hundred ọwọ́ àrùn two fifty ọwọ́ àrùn five hundred mọ́ra òpùrọ́ nìwọ̀ hadith rọ́júlì lè zawùjẹ̀tẹ̀ ọ̀rọ̀ tọkọ báyàwó sọ ni òṣogbozi ìrẹ̀ káwọn ìyàwó sọ̀ra ọ̀gbọ́dọ̀ parọ́ kọkọ rẹ̀ sẹ́wọ́n pé dáadáa mẹ́mẹ́ tọkọ nítorí tí ọ̀la débẹ̀ gbogbo àdìsá làyè àgbàdo ẹlẹ́ẹ̀kejì òun náà ni ọ̀rọ̀ téèyàn sọ tí irọ́ wọ̀bẹ̀. nígbà tí èròǹgbà rẹ já ṣàtúnṣe láàrin ẹni méjì ti já èèyàn méjì ń já ọwọ́ parọ́ pé ní tí nítorí bá ara tó ṣèṣe láàrin wọn ọ̀parọ́ làbí sọ pé lágbájá ń ọwọ́ lánàá ó òun fẹ́ kí dàyọ̀ tán lẹ́yìn tó ṣe pé tó máa ní ìwọ lọ sọ bẹ́ẹ̀ ọ̀fẹ́ bẹ́ẹ̀ yẹn lórí. ìgbà tí kì í náà gbọ́ ọ̀rẹ́ ń ra ṣàlá dàyọ̀ sì tán yìí. ó sì tún sáré lọ bẹ́ẹ̀ nìkejì náà gbọ́. kódà olóńsẹ̀ kú lọ́dọ̀ mi ní ìsìn. ó ní kó ọmọ bínú ó sí ọ lẹ́yìn tí ọ̀sọ̀ bẹ́ẹ̀ tẹ́wọ̀n kí tó pàdé ara tẹ́ bá dá wọn jókòó ní ìsìn irọ́ téèyàn pa lójú ogun nítorí àtìlẹ́bà àkórí kẹparọ́ kọ́dà eléyìí èsì rọ lábẹ́ òfin ṣẹ̀ríà torí ọ̀rọ̀ anábì Muhammad sallallahu alaihi wa sallam tó ní alḥarbu kọ́dà ogun ète ni o ogun ète ni ẹjọ́ bá mètè wọ́n borí rẹ̀. lójú eléyìí jẹ àwọn nǹkan mẹ́ta tí súnà nàbì sọ̀rọ̀ bá àyọ àyè sẹ́lẹ̀ tó fi hàn wá pé kí bá parọ́ mbẹ́ èsì rọ̀ náà àríkùsọ. Yes. àdìsí ìyàwó ìyàwó Abu Sufyan Hind radiyallahu anha tó wá bá nàbì sallallahu alaihi wa sallam tí Abu Sufyan kìí fún lówó tí ó dùn àtàwọn ọmọ òun nítorí pé àhùnrin tó ní máa mú nínú owó rẹ̀ láì mà sí. Ànábì sallallahu alaihi wa sallam sọ̀rọ̀ ìkúlẹ̀ máa yẹ fíkì wàwà ládàkí bẹ́ẹ̀ máa wò. máa nu tí ó tó àtàwọn ọmọ rẹ̀ àmọ́ láì tayọ ẹnu àlà. sáà lílo àdìsí ó ti fẹ́ òṣìṣẹ́ ìjọba àbọ̀sí oṣù wọn fi sídìí owó nígbà tí owó oṣù tí wọ́n fún ọba tó pé ìwọ náà máa ń lo owó kọ́mpìnì lo owó ìjọba tí ó tù ọ láìsẹ̀ á lè lo ẹnìkan sì ní lo àdéhìí yẹn fúnru rẹ̀ àbí kó náà jọ dára kọ́lá ìjọba lọ tọ́kùn olùwọ̀n ọ̀daràn lónà nítorí pé èèyàn sínà fún ọmọ ìjà lè ìdí tẹ́lẹ̀ ti sọ̀rọ̀ láàrin wa rí sílẹ̀ sẹ́ẹ̀tì gbà fún yín tó sì jẹ́ gbígbà fún gbogbo obìnrin láti mú nínú owó ọkọ rẹ̀ tí ọba fún ní tí ó dùn. ó ní wípé àwọn ìyàwó àti àwọn ọmọ wọn ní ìwọ̀ tó dọ́ràn àyàn lórí ọkọ lórí bàbá àwọn ọmọ níwọ̀ lórí bàbá wọn ìyàwó níwọ̀ lórí ọkọ rẹ̀ wípé wọ́n náwó lé wọn lórí owó tó sì ná lé wọn lórí wọ́n ń pè ní náfà kọ́tún wà àdìbà owó tó ti pé nínà rẹ̀ túláàsì ó yẹ bẹ́ẹ̀ yẹn sì ìrẹ́ ló ti jẹ́ pé láti òfin ṣẹ̀dá tó ọba fi fẹ́yàwó pínrín tọ̀ náwó lé lórí tó ní òòrí ọ̀nà tó fi lè náwó lé lórí ááyà yìí lábẹ́ òfin ọlọ́run wọ́n ń pè ní alìbẹ̀rẹ̀dáàrò bíi nàfàkà ẹni tí ọ̀nà dímá tí ọ̀rọ̀ náà láti náwó léyàwó rẹ̀ lórí ṣẹ̀rí àsọ pé ká yà wọ́n kàkí láǹfààní kó tíìzì rẹ̀ kalẹ̀ kó o lè náwó lé lórí ìdínú sẹ́nu tí ọba náwó lé lórí á yà wọ́n sòṣùgbọ́n lẹ́yìn náwó lé lórí owó yẹn ò tó wọ́n wá rí ọ̀nà tí wọ́n lè fi mú ọwọ́ tọwọ́ bọnú. owó mi o ò fún wa àbí òye kí ẹsẹ̀ pé sówó mi tọwọ́ wọn tó ọwọ́ wọn tó wọn ni ẹ máa mú tí o tó yín gbẹ̀lẹ́ o. ẹ wá wo bí tí àánú bá pọ̀ jù èyí tí fún wa, àbúṣù fi hàn ọgbà ládàá rẹ̀ èyí tí àbúṣù fi hàn òfún wọn tí wọ́n ní kí wọ́n máa mú láì jẹ́ kó mọ̀ sí yóò tún gbà o. àmọ́ yóò tún gba aládàá rẹ̀. yàtọ̀ sí owó oṣù tó ń gbà owó oṣù tó ń gbà ìwọ ti sọ yí pé iye tó láwọn ọmọ fún ọ ó tó ọ sábà sọ bẹ́ẹ̀ ẹ dáhùn ẹ olùtọ wal muslimuna ala shurutihim bẹ́ẹ̀ ni anabi sọ láì sílẹ̀ sọ àwọn mùsùlùmí wọn dùn olórí jọjọ dámẹ́jẹ̀ mú fúnra wọn. tó wọ́n lọ sọ pé two thousand ọ̀nà tí wọ́n lóṣù wọ́n ti náwó two thousand fún ọ olùgbà ọ̀sáì kí ni tí mo ti sáì. náà pé mo ti gbà mo yọ lóṣù yìí o tún wá gbẹ̀yìn ọ̀rá two thousand báwo láyé ètò o tún kó eighteen thousand kó kún un kí ni wọ́n gbélé yẹn olè nìyẹn wọn tàbí sòfin ẹ gé ọwọ́ ẹ̀ tàbí torí irú àwọn ọ̀daràn báwọn. ẹ̀jẹ̀ ọ̀bá tó ọ kí lórí tó gbẹ́nu rẹ̀ bálágbá fún dákun torí tó lọ́ọ́ bá fi fún àwọn náà sì wọ́ ọ́ sí. àmọ́ tí wọ́n bá fi àyè ilẹ̀ fún kálukú ikú kò tómi ló dé mú un à èrò ló yẹ tó kálukú wa kò sí anábì sọlá àti nàkàbọ la yẹmúlẹ ọgbọ ní àdàmà ilẹ tọrọ kò sí tó lè yí òyìn àgbègbè ẹ rí hindu gan àti gbogbo obìnrin anábì sọlá àti nàkàbọ wọn fi kọ́ máa tè lóun tí ó tó àtàwọn ọmọ rẹ bíl mẹ́rù lóòtì wọn tó ń bùkátà tó sì jẹ pé náà lọ́ba kọ́tọ̀ ọ̀nà tí gbogbo yẹn ti mọ̀ pé yẹ tọ́ba tayọ rẹ̀ ìbáwí lè dé àbí ò lè dé ó lè jẹ èyí tó jọra ẹnu ká tó wá kó o sùn ẹ̀dọ́ bá ti rú ẹ̀ ẹ bá ti ké lọ́wọ́ wọlé ayọ̀ ló máa ń ná ìlànà sàn náà. wọ́n ní tọ́tọ́ kéèyàn kọ ẹ̀bùn èyí tí wọ́n gún yẹn. torí pé èèyàn ò ní nǹkan míì tí ó fi san ẹni tó gùn lẹ́kùn gẹ́gẹ́ bí ẹ̀bùn kọ̀tọ́ kọ̀tọ́ kéèyàn kọ̀ lúdòdó àdéhùn anábì sọ sallallahu alaihi wasallam tó ní ta àádáwó tàhá ẹ máa gunra yín lẹ́kùn. àádọ́wò lẹ́bùn tàhádàwó tàfáàlú àlà ayé innal fi'la yasduru minal jihatayni ma'a. iṣẹ́ yẹn agbọn méjèèjì ni ó ti ṣẹlẹ̀ gẹ́bí tàlákàmù tàbọ́ọ̀rọ̀wù tàfáhàmù tàjáwọ̀rù tàbáàlàwàmbẹ̀ yẹn ni pé irú tí wọ́n ṣe ló náà ṣe fún ọ. wọ́n máa ní tàlákàmù wọ́n kara wọn lẹ́sẹ̀ kí ká ṣe pé wọ́n nìkan lọ kàn lẹ́sẹ̀. tó bẹ́ẹ̀ náà ni gbàdámítà ádáwó ẹ̀bùnra yín lẹ́bùn. kìí ti dandan pé ńgbà tó gùn ọ ìwọ náà sì ní tó ó ti tó bá yá. kékeré ṣe o gbígbé dandan tó bá fún mi ní nǹkan kémi náà orí nǹkan fún padà torí kékeré gbogbo yẹn ló ní nǹkan ọba máa tó fún padà ọkàn tó ṣe sáfún wa ò wo sì ní jẹ́ pé ó di fifty fifty màtí òun náà ti sá so olùsè ìwọ wa sọ pé afuwan oríjì mi so iye kílò náà tó wí ó ti parí so ìwọ ló wí ni wọn gun lásẹ òtò ṣùkúrà wọn afuwan so iye ẹjọba ni ẹsẹ ẹdarí jì mí òun náà kí ni wọn á ti sẹwọn kí lásán yorùbá kí ni wọn á ti kí ló ti fún wọ́n tó kò mí ní gbàtọ́ tún ní dárí jẹ wọ́n wá kó sórí pé gbogbo ọ̀rọ̀ rẹ tí mo ti sọ lẹ́yìn láì da gbogbo kíní dárí jù. pẹ̀lú ẹ̀fẹ́ náà nà táwọn wa ní á máa fi tọrọ àforíjì lórí ẹ̀ṣẹ̀ tá a ti tẹ̀ra wa. mo lẹ́bùn yóò ní ẹ ṣe ẹ dàpọ̀ ẹ dárí jù mí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí mo bá tẹ̀yìn láyé ẹ dárí jù mí tòun kọ́ dárí jù torí ìdùnnú ẹ̀bùn tó gùn ṣùgbọ́n a gbọ́dọ̀ gbìyàn ní nǹkan purposely nítorí kó lè bá a sá padà náà lọ́nà lọ́nà kọ̀ bá nàbí sọ́lá àti nà bá a pa jùlọ tó bá ti pé tó oògùn yọ ọbẹ̀ fi gbà púpọ̀ ni wàlẹ̀ àtẹnudọ́ tẹ̀tẹ̀kẹ̀rẹ̀ ọ̀gbọ̀nìkẹ́ni tí ọmọ gbìyàn ní nǹkan torí kó lè bá a fi gbà ìtọ́ pọ̀ jùlọ eléyẹn ni wọ́n ń pè nínú sọ́kà ní kíni ìbàdó tàwa ìbàdó tàwa ìyẹn ni pé ẹ̀bùn mọ̀fẹ́ gbẹ̀sà irú ìtàwọn mọ̀mọ́mọ́mọ́ fúnra wọn sábà bímọ ẹsẹ̀ máa gùn ní fifty naira tẹ̀wọ́n kẹ́ńtì ogun òun ọmọ yóò máa kó ń dájọ́ sọ́dọ̀ rẹ̀ fifty naira ìwọ́tọ̀ ọgbà náà ọmọ kò ti jẹ́ ní fifty naira tọba ṣe ìró náà tọpamọ tí wọn ìfọ́ọ̀mù rẹ kó ti bímọ wọn tẹ̀ fi kó ma ee obìnrin tí ó ti gba fifty naira tí ó mọ̀ pé eléyìí náà fi máa yọ fẹ́ dọ́ọ̀jì lójú ọ̀nà tọ́ba di pé wọ́n gbọ́dọ̀ pàdé ní ah, ah, àkókò ẹbí mà ah, àkókò ẹbí kíni. lọ́ba ti tèmi owó yá àjọ tẹ ẹ dá ọjọ́ tẹ ẹ kò sí pé ìfẹ́ eléyìí kò dáa tó ó yẹ kó jẹ́ pé kéèyàn ọlẹ́yìn tí fún bá ti fún yẹn nìkan ló ti fún yẹn. ṣùgbọ́n báwo ni ọba ti dáa tó kápẹ́ tí wọn náà bọ̀ ní nǹkan náà bọ̀ ní nǹkan. eléyìí yóò máa bíbẹ̀ láàrin àwọn èèyàn ṣùgbọ́n torí pé ní nǹkan tí ń fi padà kí wọ́n á pè ní gbẹ̀bùn ọ̀tọ̀ o mo ní gbólóhùn tí mo lè pé sàn án lè sàn án náà ti tó. bákan náà inú wa tó burú pátá gbáà ìní kí wọ́n gún ní nǹkan kéèyàn kọ̀ kí wọ́n gún lẹ́bùn a ti sọ wípé wọ́n punni lẹ́kùn ó túmọ̀ sí páàní kankan wọ́n punni lẹ́kùn ó túmọ̀ sí pé wọ́n ń fẹ́ ká níbi ara wa ni torí di eléyẹn tó bá fún ọ ní nǹkan tẹ́wọ́ gbà kó o sì gbà tàpọ́n létẹ̀ yẹ wọ́n fọwọ́ ẹ̀ hẹ́ kó o fi gbà á kékeré wá ni à tó bá ti bẹ́ẹ̀ èèyàn bú ni ọ̀ sẹ́ni rí ẹni àpọ́nlé kódà kó ti ké búrẹ́dì ni wọ́n pọ́n léwé tí wọ́n rò pé bóyá kan olówó yẹ bí wọ́n gbé bẹ̀ góòlù tẹ́wọ́ gbà dáadáa ọmọ méjì ọpẹ méjì ojìnà tó fi máa tú gbogbo olùjọ́ máa fi ráǹpù kan kọ́mọ́ yẹ kí búrẹ́dì ni wọ́n wá wéléwé lọ́wọ́ á gbé pamọ́ ilé kọ́sẹ̀ méjì tàbí yóò fi bu àbí òní ti bu oníjọ ọmọ dáadáa ẹ̀bùn tó ẹ̀ ẹ̀ gbogbo nǹkan tó bá ń tó bá kéèyàn tètè kó fi tètè máa púpọ̀ nínú àìmọ́ yìí ìní kó gùn ọ ní nǹkan lóde kó ajẹ́ pé náà ló ti wọ́n wé tẹ́lẹ̀ yóò sínú àtọ̀dá torí de lẹ́yìn ẹni máa gùn lẹ́dùn ọgbà wọ́n náà máa fi rora rẹ̀ wò yẹn lọ́wọ́ yóò wúwo lọ́wọ́ yìí àbí yóò wúwo torí ṣùgbọ́n tó ti pé èèyàn ó tún gun ẹlòmíì ẹni tó gun yẹn gbalada èèyàn ó tún agbalada látàrí pé èèyàn gun ẹni tó kú kàtà rẹ̀ ọjọ́ ìlú ti tẹ̀ kàn wọ́n ní kò. ṣé ń gbọ́ ọ? àlẹ́ mi ọ̀gbọ́n yìí gbọ́ sí náà lẹ́sẹ̀ ni sọ ànábì mi. So, there's how النبي صلى الله عليه وسلم أن أول ما خلق الله القلم ثم قال له اكتب قال ماذا أكتب قال اكتب ما يكون إلى قيام الساعة أو كما قال صلى الله عليه وسلم فأقول كنت ما أقول ذلك إيه أقول من نقوى التوحيد ونبيه àkọ́kọ́ ntọ́nà bá kọ́ dání kéde lẹ́yìn àgọ́ ọlọ́ọ̀lọ́ àgọ́ ọlọ́ọ̀lọ́ dídá rẹ̀ síwájú dídá kéde ọlọ́wọ́n bá wá sọ ìyẹn ni pé àwàlíyà kílọ́kọ́tìlọ́kọ́lẹ́mì nísìbìyà ìyẹn ni pé dídí àkọ́kọ́ ntọ́lọ̀ ń dá gègé jíjẹ́ sí gègé jẹ́ àkọ́kọ́ ńtọ́lọ̀ ń dá amòrò nìbí ìyẹn ni pé tó bá pé òun nìkan la wò àwo tó síwájú rẹ̀ òun àti tó wá lẹ́yìn rẹ̀ lásán là ń wò àwo tó ti síwájú rẹ̀ àjẹkù làkọ́kọ́ àmọ́tí à máa ń wo pé nǹkan kan ti síwájú rẹ̀ késo làkọ́kọ́ torí bá tìmí tún wá tó sọ pé àkọ́kọ́ ńtọ́lọ̀ ń kọ́ dání kí àbọ̀ ọ̀la rẹ̀ tó wà ní kọ́kọ́. gègé wa sọ yìí kékeré kí n kọ́ ọlọ́ọ̀ni kọ́kọ́ gbogbo ní tí ó ṣẹlẹ̀ níjọ́ ẹ wá ní báwo wá ní nígbà tá a sọ pé kò sí nǹkan tuntun lọ́dọ̀ ọlọ́ ọkọ kò yé mi nítorí ti kọ gbogbo nǹkan kíkọ tó ti kọ gbogbo nǹkan náà bó ló ti wáyé ọkọ ìgbà tí gègé ti kọ́ gègé ti kọ́ tàbí o ti kọ́ tán Ànábì sallallahu alaihi wasallam kí ni wọ́n sọ rubi'ati wa jaffati as-suhuf àwọn gègé dàbí pàkọ́lẹ̀ wọn ti gbé òkè ti pẹ́ yẹn ni kò ti kọ́ nǹkan tán ìwé tá a ti kọ́ nǹkan sí dàda rẹ̀ ti gbẹ. ó túmọ̀ sí pé gbogbo tí ń ṣe àti tí wọ́n ń ṣe ètò orí àti ètò òrì ètò ṣẹlẹ̀ àti ètò òṣẹlẹ̀ gbogbo ẹ ti síwájú nínú ọlọ́dúró ti kọ́ kò sí nǹkan tuntun nítorí pé kíkọ́lẹ̀ ti síwájú kò sí nǹkan tuntun kíkọ́lẹ̀ ti wá síwájú kò sí nǹkan tuntun tó bá yẹ kí béèrè tó ṣe kò sí nǹkan tuntun síwájú kákọ́ọ́lẹ̀ ò tó síwájú gbogbo tí padà wá kọ ṣé ọlọ́run ti mọ̀ ń pa rẹ̀ àbí kò mọ̀ ń pa àbí ńgbà tí gègé kọ ló ti tuntun ajẹ́ pé gègé ló pè bùbùké sọlọ. ṣé bẹ́ẹ̀ ni ṣe ṣe bẹ́ẹ̀ alọ́lọ́ ń ti máa ń tí gègé ọkọ̀ kí gègé o tó pọ̀ ta ló mú kọ́ ta ló sọ tí ọkọ̀ fún tó ń torí de eléyìí laysa inda Allahi shay'un jadid kò sí ìka kátó tuntun lọ́dọ̀ lọ. torí pé ya'lamu ma kana wa ma yakunu. وما لم يكن أن لو كان كيف يكون ọmọ ètò ti ṣẹlẹ̀ ó sì méjì ò ti ṣẹlẹ̀ ó sì méjì ò ní ṣẹlẹ̀ láéláé títí ọba tiẹ̀ wá ṣẹlẹ̀ bó ní oṣù nítorí pé wa huwa bi kulli shay'in alim olùmọ̀ni nípa gbogbo kan náà. ọ̀pọ̀ tí ìyẹn lè fún àwọn tó fi ń ṣe ìgbà wọn wọ́n ní ká lè fún ẹni tí èsè mùsùlùmí lẹ́gùn dáadáa kò sí tó burú mẹ́. a lè fún lẹ́gùn pàápàá jùlọ tá a máa fún lẹ́gùn pẹ̀lú ẹ̀mí pé ká fi fi ìfẹ́ Islam sí lọ́kàn pé ayọ̀ jẹ́ di mùsùlùmí náà. nípa náà. láti fi ṣàlàyé islam fún alhamdulilayi wípé ìjọ anabi sallallahu alaihi wa sallam gbogbo ẹni tí ń bá ń bẹ láyé tí ó sì máa bẹ ẹni tí wọn bì í títí tí o fìdí jọ gbẹdà àkìyàmà bẹ̀rẹ̀ láti jọ tọnà ti sànàbì sọlọ àtẹnà lójì tẹrẹ nínú ìjọ ànábì náà ni wọn wà ṣùgbọ́n ìjọ yìí ó pín sọ́nà méjì ummatul ijaba àti ummatud da'wa àwọn ìjọ ti gbọ́ fún àti gbà ìyẹn àwọn mùsùlùmí àwọn mùsùlùmí yìí àwọn náà làdíjì tí wọ́n sọ pé àwọn lóòótọ́ pín yẹlẹyẹlẹ sí ọ̀nà mẹ́tàléní àádọ́rin iná ni gbogbo wọn wà àfẹyọ̀ká. sórí ẹ̀ láti ṣàlàyé pé àwọn ìdánábì ni wọ́n tún pín àwọn ọmọdé lè já àbàlẹ̀ àwọn tó ti gbọ́ tó ti gbà tán jẹ́ mùsùlùmí. tọ́ àwọn kejì ni wọ́n pè ní ọmọdé dàwà àwọn tí ò ti gbà ìgbà fún ọjọ́ kékeré. báwo láti mọ àwọn eléyìí náà gbọ́ pa ìlà alhamdulillah ẹni tí o bá ti islam ní kọ́ náwọ́ nù wọn ẹni o bá ti islam ní kọ́ náwọ́ nù wọn àmọ́ pé torí kírun islam kò sọ́nà tá a lè gbà àfi ká máa ṣe kínní kan ìjáde àdádálẹ̀ torí pé àwọn sábẹ́ wọn ò sì jáde kò sí síbi táwọn ọmọ ìdílé kẹ́hìn kò sì jáde irú jáde ti tẹ̀lé kò síbi táwọn ọmọ sọ̀rọ̀ láti sílẹ̀ ìdílé kẹ́hìn kò sí bẹ́ẹ̀. torí tó bá ní kí wọ́n ti bẹ́ẹ̀ àjẹ́kí láti ẹ̀yà ànábì tẹ̀bílíìgì ti bẹ̀rẹ̀ àwọn àti màá nù tàn pé tẹ̀bílíìgì tí wọ́n ń ṣe lónìí yàn gbogbo ètò ìtò two hundred years bẹ̀rẹ̀ ẹsìn ọba náà bíi tiwa kìí kúwọ́ sọ́dún mélòó báyìí one thousand four hundred and something years ago tontori délé ntí òsì ẹ má lọ́ máa nàbí lẹ́sẹ̀ ntí òsì ẹ má lọ́ máa wọ̀ tàbí ànábì lẹ́sẹ̀ ọwọ́ pẹ̀pẹ̀rún lásán gbogbo ẹjọ́ bá ti gbọ́rùn pípé ti gbọ́n pa islam kò láwàá wíjọ pé wíkọ́ lọ́jọ́ ọ̀gbẹ́ni àgbẹ̀yà. Allahu akbar Allahu akbar gbogbo ẹjọ́ bá ti gbọ́ laqad sami'a risalata al-islam ó ti gbọ́ iṣẹ́ islam. ètò lọ́wọ́ wa fi ní kékeré lórí tó gbọ́tọ̀ gbàgbọ́ gbà náà. a sì mọ̀ pé gbogbo ibi tó òun bá rìn dé lónìí lábẹ́ sánmà kàkà níbi tó dé láyé tó ní inú sùúrù ti ń pè é. sàǹsà níbi tó dé láyé tó ọ̀nà kẹ́sì kan jẹ́ islam tó wá sáǹdẹ̀lẹ̀ náà tiwọn ni ká jíṣẹ́ èsì tiwọn ni ká kíláàsì ẹnìkan tó kó gba islam lábẹ̀dẹ̀ kákan sọ fún pípa ọmọ tí ọmọ pé islam ń so islam sì lọ nà tí ọmọ bá islam òfò nìyẹn o tó yé nípa yìí èsì pé àwọn amẹkẹ tó bó láti wá máa ti ní ìsìn ọ̀nà ẹ̀ àbí kò sí islam àti islam báwo à ń sọ fún ni islam ọ̀nà kúfúrú ìsìnà ẹ̀ńtọ́ lọ́wọ́ bá bá fẹ́ kọ́ mánà tó bá gbọ́ yóò ṣe ẹjọ́ láti jẹ́ pé ọ̀nà àtìlá ló ń ẹni tí ó ní excuse ó lẹ́ni tó ṣe pé títí tó fi kú ọ̀pọ̀ kankan nípa Islam fún ẹgbẹ́ ìrún lu wọn kò sí mùsùlùmí kankan lọ́dọ̀ tẹ̀lé yẹn ló lè ní excuse yóò ti ṣe náà ojú ọ̀gbìn dà sí àná tọba bá àtàjánà tọba náà. Náà. Nípa mọ́nà ìdáwà wọn Ṣé kí ni Islam náà kàlùkò àkọ́kọ́ uh, very good ìbéèrè tó dáa ike irú àwọn tẹ̀lé ìgbìyàn ni wọ́n jáde wọ́n láwọn pèpè àwọn pèpè ṣé ìsìláàmù ọ̀gbà pínkàwá náà ká lọ pè yẹn ni àhà kí wàá ṣe ní ká pè yẹn náà ní sẹ́sì islam ìsìláàmù ṣe lọ́wọ́ yẹn lórí gbogbo ìyẹn gbogbo jíṣẹ́ ọlọ́ kódà kó ti gbé ọ̀wá ayẹyẹ kan lọ́ba mọ̀ àmọ́ under condition èyí tó fẹ́ lọ́dọ̀ tí wọn kí ni wọ́n fẹ́ fìmọ̀ sí tó wúlò kò wúlò àlọ́ bákan wọn pa àlọ́ ìmọ̀ ọgbọ́dọ̀ wà mà nítorí pé tó ọba mà kí lọ fẹ́ fìyàn lọ sí ìrẹ̀ náà ó ti pọ̀ parọ́ mọ́ lọ parọ́ mọ́ Ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn náà kò sí tòní wọ́n ń sọ̀rọ̀ nípa kí pé à ń kun tó burúkú lẹ́yìn ọmọ àbí burúkú. tó bẹ́ẹ̀ lẹ̀ rí ẹ̀sìn tí ò tẹ̀ òyìnbí ń bẹ̀ èèyàn wá bẹ̀rẹ̀ sí ní kùn lọ́dà nígbà òfurufú ní yọ̀dà ni. torí di eléyìí báyìí lọ́dọ̀ tí wọ́n mọ tọ̀hídì ọ̀dà wọ́n pé máa ń àwọn èèyàn yẹlẹyẹlẹ. àwọn tá a ń kọ́ àlọ́ sẹ́nu pé yóò tún lọ́la. bá النبي صلى الله عليه وسلم من سبحانه وتعالى ليبلغ الحاضر منكم الغائب ليبلغ الشاهد منكم الغائب ẹni tí ń bẹ ń bì kó jíṣẹ́ bẹ́ẹ̀ ni tí ò ṣe bì yẹn ké tí wọ́n gbọ́ kó jíṣẹ́ ẹni tí ò gbọ́. wa rubba muballighin aw 'amin ó ṣe é ṣe kó dẹ́gbẹ́ni tá a jíṣẹ́ fún ọ̀rọ̀ yìí gan ju ẹni tí ò gbọ́ lọ so ṣùgbọ́n ìmọ̀ ní wọn síwájú ìmọ̀ làwọn sábẹ kọ́kọ́ wá ná kó tó di sẹ̀rẹ̀ fẹ́ lómi so ìwọ wá mọ̀ oníkòsí kẹkẹtẹ fẹ́ fi mà ṣe ọkàn fi tẹ mẹkáníìkì rẹ lẹ lójijì à ń gbúrò rẹ ń kápá ìjà ọ̀pá ìyá ó pọ́nmọ́ ti ọlọ́run lọ jíṣẹ́ iṣẹ́ ìwòlọ́ fẹ́ jẹ́ lẹ́rí bákìrì sẹ́yìn lẹ́yìn rọ pé iṣẹ́ yìí kìí ṣe tiẹ̀. tòótórí di eléyìí ló ti jẹ́ pé ṣé bá sọ pé oore là ń fẹ́ ẹ sọ fún wa ibi rẹ̀ sọ̀rọ̀ kí lọ sọ sami mori ilẹ̀ lẹ́lẹ́kàyèrè làmì ìdúrẹ́kọ̀ mélòó mélòó nínú ẹni tó ṣe pé oore lòun náà gbà lérò àmọ́ tí ò ní para ẹ láti torí di eléyìí báyìí ojú ọ̀nà àwọn sábẹ́ yẹn ibẹ̀ lórí wa lẹ́yìn náà òdodo ọ̀sọ́nù ìlànà ọ̀sọ́nù kó ajẹ́ kí Pakistan láti rí abọ́sọ̀nù ni ọ̀sọ̀nù wọlá tẹ́lẹ̀ ìjẹ́wé ti ṣe jẹ́ mẹ́ẹ̀. tó àmọ́ gbogbo tó ń bá ti mọ̀ láyé kọ́ ọmọ pé àmánà ọgbọ́dọ̀ sọ fẹ́ lò torí bẹ́ẹ̀ lórí ọmọ tàkà bẹ́ẹ̀ lórí ọmọ tàkà ẹni tó gbọ́ orin tó katikatẹ̀ tó gbọ́ ẹlòmíì yọ gbà ládàá ẹni tó kọ́lẹ̀ tó fún ẹlòmíì yọ gbà ládàá ẹni tó distribute rẹ̀ gbọ̀nà kan ló fi sọ ọ̀nà òtún gbà ládàá bí orí ó sì máa tàkà nù. olóòtú máa tẹ̀lé lẹ́yìn náà nínú òfin ẹ̀sìn Islam ọmọ lódodo tẹ̀ ọ́ apply rẹ̀ ara rẹ̀ wà wá ẹlòmíì lọ rẹ̀ bí wọ́n ti súnmọ́ bí wọ́n ti súnmọ́ bí wọ́n ti súnmọ́ bí wọ́n ti súnmọ́ títí máa jáde lọ síta ilé mi ń jò mọ́ wá ń fi páànù tọrọ fún ẹlòmíì ẹ̀sán léyìn ṣé làákàyè mẹ́mẹ́ o kò sí وانذر عشيرتك الأقربين àwọn mọ̀lẹ́bí rẹ tó súnmọ́ pẹ́kípẹ́kí ni kó o kọ́kọ́ fi bẹ̀rẹ̀. sọ̀pọ̀lọpọ̀ níṣẹ́ pé inú lè rẹ̀ ọ̀dà òtún kankan sí inú fámìlì rẹ̀ fọkàn fọkàn kúrò bíi wọn á gbúrò rẹ̀ dá máa túrú. ṣàkóso ìlànà ìdìnnà ìdìnnà tó yàrá àwọn sábẹ́ ti jẹ́ pé ẹ̀rí pé ńgbà tí wọ́n tún gbogbo nǹkan ṣe wọ́n tún gbogbo nǹkan ṣe Madina olùjọ́ alhamdulillah Islam ti gba gbogbo bíkíbi ẹ̀yìn rẹ̀ tàbó ẹ̀yìn rẹ̀ wọ́n lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí Islam tún akárí gbogbo ìtọ́ kárí àwọn òṣèlú jáde yìí ò jáde kí n jihad ẹ̀mí wọ́n fi ẹ̀mí lẹ̀ fọlọ̀ sàmánà ìsinyìí báyìí ideology is a blake àtẹ́sẹ̀ wọ́n mọ lórí wípé kò sí jihad báyìí ẹni tó dalẹ̀ pé jihadi á máa parẹ́ ni torí pé wọ́n fẹ́ sáàbù nítawọn òyìnbó ń fẹ́ sẹ̀kọ́ òyìnbó wọn ìfẹ́ gbọ́ jihadi tó ìdínú tó ṣùgbọ́n àwọn nínú ìsìláàmù tí wàá òjò náà fìlà náà tó bá ṣẹlẹ̀ ẹni tó bá ní kò sí jihadi má títí jọ́gbìn ìdá òkè àmọ́ ọ̀gá ìdí púpọ̀ gbádùn kò sì mọ ìsìláàmù náà. lọ́wọ́ àwọn wọ́n ní akudu yàtọ̀ àgbàdo kutu kọ ọ̀nà wo la lè fi akudu gbà lẹ́sẹ̀ á rí i pé ọ̀pọ̀lọpọ̀ ló wù láti fẹ́ yàwó gbogbo apáta láti fẹ́ ṣe zina alhamdulilah ṣé gbogbo apáta ni àbí ṣe gbogbo wa insha Allah tahqiqan insha Allah ọ dájú èdè pé èèyàn mọ àrùn lọ́kàn ẹgbẹ́ àjọ ah, gbogbo ẹnu sọ gbogbo apáta ni òwú láti tètè náà tahqiqan tó torí di eléyìí pọ̀lọpọ̀ ló jẹ́ pé tẹ́ bá ti rí ọmọbìnrin tán fẹ́ fẹ́ ẹ̀rí pé tí máa ń sáré tọ̀ òun náà ni pé kí bàbá yẹn kọ́ gbà káwọn fi á kí bàbá ti gbọ́ yín kí lábẹ́ òfin ṣẹ̀rí àwọn tí má ti ṣe àkúdù nìkan obìnrin ti dẹ̀tọ́ fún ọkọ ọkọ dẹ̀tọ́ fún aya ẹ kọ́mọ ìyàwó lẹ́nu o ẹ̀yin ń sojú kòkòrò láti fẹ́yàwó gbogbo obìnrin náà ní sojú kòkòrò láti lọ fọ bá wọlé lẹ́yìn àti ọba jẹ́bẹ̀ ọ̀gádìlé mo tún sílé bàbá rẹ ní. kálukú náà ní sojú gbogbo àmọ́ pẹ̀lú ọkùnrin ní máa wó bì tọ ọwọ́ arúbìnrin tó fẹ́fẹ́ ọ̀rọ̀ yìí ti wọ̀ àkọ́kọ́ tí bá ti kọ́kọ́ lọ́dọ̀ bàbá rẹ̀ wọ́n máa kájú wípé kí bàbá yẹn kẹsẹ kí ni kẹsẹ àpò àwọn bàbá òsì sọ fún pé àwọn mọ ẹ̀yìn ní rìn ọ̀rọ̀ à ń so ìgbé gbogbo ọ̀nà tí wọ́n ń gbà yẹn ọ̀nà tó dáa náà ni nítorí pé ànábì sallallahu alaihi wa sallam wọn ni idha ja'akum man tardawna dinahu wa khuluquhu fazawwijuhu ẹ̀ńtẹ́ bá yọ́nú sẹ́sìn rẹ̀ àti wá rẹ̀ tó bá wá bá yín tọrọ ọmọ yín ẹ̀fí kan. bóun ti fẹ́ yọ́nú sí ìwà rẹ̀ ẹ̀sìn rẹ̀ mọ̀kàn rí ọ lónìí lásán bóun ti fẹ́ mọ ọ ó fi mà bẹ́lẹ́sì ni ọ́ àbẹ́lẹ́sì ó sì mà bọ́mọlúwàbí ni ọ́ àbí èèyàn kéèyàn. ìdí tó fi jẹ́ pé àwọn náà lè gbé àwọn fẹ́ mọ òbí rẹ ìmùlẹ̀ ti wá ìmùlẹ̀ ń gbé ìmùlẹ̀ ń ó gbogbo ìwádìí náà kébù ti jẹ́ pé ìwọ náà kì í kàdé wọn náà gbọ́dọ̀ wádìí nípa àwa rẹ̀ nípa ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn náà wà á torí rẹ̀ ìgbà tí àwọn òbí nu sí ṣé kọ́ fí ọmọ àwọn ìwé àwọn fẹ́ róbì rẹ̀ àwọn òbí nu sí gbogbo gbàdé ọba jẹ́ tọ eléyìí ò sì túmọ̀ sí kẹ́ẹ̀tì sí àkùdù ọ̀pọ̀lọpọ̀ wa ni ẹ ike gbàdí bàbá ti sọ fún àwọn òbí nu sí àwọn yọ̀ǹda ìwọ náà lápadà fi ike bàbá ti yọ́ lóṣèlú ike ńgbà tó ti ti yọnu sí yun akudu ti ṣe nu a tó o bá ṣe bẹ́ẹ̀ tó o kán lọ́mọ ọlọ́mọ lọ́kọ́ ti zànà ìdá o ti ṣe dì nánu o you have to be very very careful àbí bàbá tó sọ pé máa bá pàdé yín lọ táwọn ọmọ pé nínú Yorùbá gidi ẹ máa bá pàdé yín lọ ní kí ẹ máa bá àlùfáà ṣáà yín lọ ẹ máa bá bàjẹ́ yín lọ́nu kọ́nà mọ́tò wa ló bàjẹ́. tó eléyìí gbogbo ọrú àwọn gbólóyún kò túmọ̀ sí kí wọ́n ti fọmọ fún ọ. ọ̀ gbọ́dọ̀ jẹ́ kí ìkẹ́kọ̀ọ́ wáyé láàrin wa tó bẹ̀rẹ̀. síwájú kí bàbá ó tó ṣe àlìjà. sẹ́rí àlìjà wọ̀lù kọ́bù nínú sẹ́ríà òun ni wọ́n fi ń ṣe àmì àrẹ́bọ̀ ìgbé ìyọnu ń bẹ. kíníjà níjà mo fi fún ọ. alukọ̀bùl mo gbà. níjọ́ tó máa tó ṣe bẹ́ẹ̀ kínníkínní tó pé àpò ìgbà náà láti ó mọ̀ tó wọ́n yọnu. àmọ́ náà ṣe gbogbo tó bá láàrin rẹ̀ àtọmọ ọlọ́mọ nígbà yẹn láàrin yun kí ni wọ́n ń pè é léra ọ̀dẹ̀rẹ̀ tó lè dẹ̀rẹ̀.

òbúrúkà mu ṣùgbọ́n pẹ̀lú mẹ́jẹ̀mú o tẹ́nìkan bá dé tí ń pariwo pé sẹ́ẹ̀ fún orí náírà márùn-ún òun kò fún ní nǹkan rẹ̀ àmọ́ tí nǹkan bá jẹ́ nǹkan tó níyì tó níye lórí ó burú pé kẹ́ni tó mọ̀ pé tó ń bá mu òun ní bẹ́ni tó ní sọ ó burú pé kó mu o. kò ránṣẹ́ ìdílé lọ́nà.